وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوكفهم الله سبحانه وتعالى أشياء صلاتكم النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي سيران الله سبحانه وتعالى بدليل kó lè máa jẹ́ ìkẹ́ kó sì lè máa jẹ́ àánú fún gbogbo àgbáńláyé kí asọ́látù náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìpínde alqiyam lẹ́yìn náà أو ما تسواج بإذن الله تعالى ننو ليسرى عمدة الأحكام للعلامة المقدسي عليه رحمة الله واسعة فلما شبا واسعا والفاونا أو ما تسواج نترى إليه وقجو سواقوا ọ̀rọ̀ anagba muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n wá ní àwọn tí ittafaqa alayhi al-bukhari wa muslim lọ́wọ́ ẹni tó wọ́n lọ. nípa àwọn àdéhùn tí bukhari àti muslim tí wọ́n bá gba ẹgbàá wa rẹ̀ òun náà ni àwọn ọmọ kójọ. sínú síra yìí ní tó wa máa ní ṣe pẹ̀lú àwọn ahkam àwọn ìdájọ́ afẹ́kírun ìdájọ́ afẹ́ṣìmára ìdájọ́ afẹ́gbáwẹ̀ àwọn ní tó ní pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn báyìí ni àwọn ahadith òun máa kó sínú sọ́wọ́bẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala wa níta ń gbọ́ látọ̀dọ̀ ara wa níta àjọ ń sàǹfààní lára ara wa ìlú amáṣá àbákúnnú mizanu hasanat ti kálukú wa kó kà fún ara iṣẹ́ olóore wa al-ikhlas ìyẹn ni káníyàn kó jẹ́ torí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n ọba máa ń wò láti fi tẹ́wọ́ pàṣẹ kọ́lọ́ńdàkùn kó mẹ́ta àbá wa jẹ́ káníyàn wa kó jọ díẹ̀ ìyàníyàn wa ọlọ́mọ́ta àbá wa tún sí i ẹ̀mí bá ńlá kù jẹ́ ìjẹ́kù ọlọ́mọṣà bá wa bá wa pàfẹ́kì ẹ̀ kí ayé ó lè jẹ́ sábà máa ń ṣe kálímọ̀ sí nítorí bí ẹnìkan ní gbogbo àwọn iṣẹ́ àlùjànnà àwọn abẹ́lú àwọn mímọ́ nìyí wọ káràmì kó pèsè àsọyé fún ẹni tí ó máa sọ bákan náà kó pèsè àgbọ́yé fún tí yóò máa gbọ́ abẹ́rẹ́ àwọn Allah subhanahu wa ta'ala an yajma'ani wa iyyakum fil jannati al مع النبيين والصديقين والصالحين والشهداء وحسن أولئك رفيقا إذا رفع رأسه من من السجدة لم يسجد حتى يستوي قاعدا وكان يقول في كل ركعتين التحية وكان يفرج الإسلام اليسرى وينصب الإسلام اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه افتراس السبع وكان يختم الصلاة بالتسليم عن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يرفع بيديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك وقال سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين. طيب هذه الأحاديث في بيان صفة صلاة النبي صلى الله عليه sallam àwọn àhàdìsù yìí èyí tó fẹ́ wá ṣàlàyé fún wa ní ìlànà wo lànà bí máa ń gbà tó ń kí ni ẹ̀mọ̀ kí bí a ti bá kí ó tó kọjá nù. hadith alákọ̀ọ́kọ́ lábẹ́ báàbù yìí wọn náà ní hadith Abi Hurayrah radiyallahu ta'ala anhu wa 'an as-sahabati ajma'in ìyẹn ni hadithu tó ń ṣàlàyé fún wa nípa àwọn ìgbésẹ̀ tó yẹ ká kọ́kọ́ gbé nígbà tá a bá bẹ̀rẹ̀ ìyẹn láti kẹ́kọ̀ọ́ nípa dùá olùsítà àwọn àdúrà àwọn gbólóhùn tá a kọ́kọ́ máa ń wí kájẹ̀ tó bẹ̀rẹ̀ kíw rárá ọ̀kan ló bá wọn. lẹ́nìí àwa bẹ́ẹ̀ ṣe àgbéyẹ̀wò hadithu ìyáńlá wa Aisha radiyallahu ta'ala anha wa ani sahaba tajma'in hadith ìyáńlá wa Aisha radiyallahu anha òun náà wá níbi òun náà ti ṣe lọ ìyá wa Aisha radiyallahu anha gbólóòtú wọn wí ni pé. كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير على النبي صلى الله عليه وسلم يستفتح الصلاة بماذا بالتكبير يستفتح الصلاة بالتكبير ولتا النبي بدوريه توبا في بره رباي يستفتح امام بيري pẹ̀lú التكبير pẹ̀lú kó الله أكبر والقراءة بالحمد لله رب العالمين والقراءة lẹ́yìn tá nàbí bá ṣe Allahu Akbar tán in tó wá kù ní kó wá bẹ̀rẹ̀ sí ní máa kéwú lórí irun a ń tó wá bẹ́ máa kéwú lórí irun àkọ́kọ́ tí ó kọ́kọ́ kà nínú gbéyàn bẹ́ kí al-Qur'an ó náà ní Suratul Fatiha yóò wá bẹ̀rẹ̀ pẹ̀lú kókè alhamdulillahi rabbil alamin dílẹ̀ وكان إذا ركع لم يسقط رأسه ولم يطوفه وكان إذا ركع قال النبي صلى الله عليه وسلم تبا تنكو تكتا توعد بركوع نبي تبا ركوعي لم يشخص رأسه ألا النبي واني يقول يوكي باي لوري ركوع ولم يصوبه anábí ò sì ní tẹ orí rẹ̀ kọ̀kọ̀ ìyẹn níbi rọ̀kọ̀ wàlákin bayna dhalik ọ̀nà tá anábí máa ń gbégbà ni pé yóò wà níwọ̀n tún wọ́n sì ìyẹn dúró báyìí ó fẹ́ kírun tó bá fẹ́ rùkú anábí ó wà rùkú báyìí káwá lórí ni yóò wà bayna dhalik lam yushkhis ra'sa kò ní máa gbórí òkè báyìí lórí rùkú kórí yóò wá ọ̀rá yọ sókè abàdànlá wàlám yíso wíbù kò dẹ̀ tún níwá tẹ orí ẹ̀wọ̀nú báyìí náà ń dárúkọ wàlákín bẹ́yìn láàrin gbogbo ó ṣe kí ni yóò wà láàrin méjèèjì báyìí ìyẹn ni pé ẹ níbi gbogbo rí ókè ẹ وكان إذا رفع رأسه من الركوع هو النبي صلى الله عليه وسلم طبعا بدوري كو لا تبي ركوع لم يسجد حتى يستوي قائما طبعا بو لا تبي ركوع نعم اتلو ركوع بايلك كما كدوري اتوالو ركوع بايلك على النبي صلى الله عليه وسلم لم يسجد kò ní gba bí rùkú yẹn máa lọ sórí sùjúd abadan kò ní gba bí rùkú lọ sórí sùjúd abadan wọ́n ní kó tó lè lọ síbi sùjúd hatta yastawi qa'iman annabi ó kọ́kọ́ dìde padà ń bí rùkú náà ká yẹ̀tẹ́wìyà ká ìmọ̀ yóò ti dédé lẹ́gùn pé a tún wá dúó padà a dúó déédéé adúró ní kíni o déédéé misalu ma nazkuruhu wa nubayyinu àpèjúwe ń tàn sọ ní àlàyé rẹ̀ kana idha raka'a tó bá bẹ́ rùkú ó lọ síbi rùkú báyìí àwọn ni lam yushkhis ra'sa kò ní gbórí sókè báyìí lórí rùkú wa lam yusawwibu kò lẹ́rí jẹ́ kíni kò ní tẹ báyìí walakin bayna dhalik yóò kàn wà láàrin méjì hakadha ó ní wa kana lam yasjud kò ní lọ síbi sujud kó wá ma lọlẹ̀ hatta yastawiya qa'iman títí tí a bí padà sami allahu liman hamida rabbana walakal hamd yastawiya qa'iman ó ma rí pòun dúó déédé para báyìí a wà lórí ìdó para huna lábí àṣìṣe tó pọ̀ láwùjọ àwa tá a mọ́lá ń kírun lè ní ní àwọn bàbá wa àwọn àgbàlagbà wa ṣe pé àwọn kan rò bóyá bó ti yẹ kó lọ́nà wàhálà kọ́tà mistake ló yapa sí lánàá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó fi ń kírun àṣẹ ànábì sì ni pé kamara kama ra'aytumuni usalli ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe rí i pé mo máa ń kírun èèyàn nílò òun rùkú báyìí kó wá rùkú tán kó wá ṣe kó wá ti ṣe ní Allah liman hamida rabbana wa lakal Allahu akwa ibẹ̀ náà ni a tún wá gbà lọ sí síbi lẹ́sẹ̀ hàkàdà láti bí sujúd láti bí rukọ́ anábìsọ̀ sallallahu kò ní lọ sí síbi sujúd hatta yastawiya qa'iman títí tí a bí padà sórí ìdúró báyìí ìpadà sórí ìdúró rẹ̀ á dẹ̀ dúró déédéé albayan هكذا كان حال النبي صلى الله عليه وسلم في الصلاة ìṣesí ànábì rèé sallallahu alayhi wa sallam nígbà tó bá ti ń kírun ká mọ́ gbàgbé gbólóhùn tá ànábì wí fún wa o sallu kama ra'aytumuni usalli abẹ́ gbólóhùn yìí ni gbogbo àwọn àlàyé táǹkì yìí wa tẹ́yì tó bá tó wá dìde padà ìgbà náà ni a ṣẹ̀ṣẹ̀ wá ṣe Allahu akbar èyí tí a máa bá lọ sí sujud طيب وكان يقول في كل ركعتين التحية وكان إذا رفع رأسه من السجدة وكان إذا رفع رأسه من السجدة أه. لم يسجد حتى يستوي قائما أيوة هنا تنبيه آخر تبع السجود سجود ماله لامي في كل ركعة. على النبي صلى الله عليه وسلم bá ṣe على alákọ̀ọ́kọ́ lam yasjud kò ní tí ìforíkanlẹ̀ sùjúdì ẹlẹ́ẹ̀kejì hatta yastawiya qa'idan tí a fi padà sórí ìjòkó tí a dìjòkó tí a balance a jòkó tí a lè ṣe kí n jẹ́ máa tí a balance tí ó bá tí ìjòkó kó balance kò ní lọ sórí sùjúdì ẹlẹ́ẹ̀kejì tàbí kò dáa lè kí a máa lè tàtìbíkù dáàlìkà àmàlíyàn onígbàdà bí sallallahu alaihi wasallam ẹ̀yàn ká sọ bóyẹ padà sórí rùkú lẹ́ẹ̀kan ìgbà tó wá padà tó bá bẹ́ lọ sórí sujúd tó bá ti lọ tó ṣe sujúd alákọ̀ọ́kọ́ ha kẹ́dá wáadẹ́ sujúd alákọ̀ọ́kọ́ yìí la yasduru lisaniya kò ní ṣe sujúd ẹlẹ́kejì hatta yastawiya qa'idan títí tí a fi padà sórí jòkó adẹ́ jòkó tó ma balance tó bá tó jókòó tó balance ìgbà náà ni ó tó mọ́ lọ síbi asájìlátú asáàlìyà ìgbà ní á tó mọ́ lọ sórí sùjúdù ẹlẹ́ẹ̀kejì húnà nùnábẹ̀ aláàkátà ìṣàyẹ̀ láti máa pàkíyèsí common error kan tá gbogbo èèyàn máa ń ṣe nígbà tí wọ́n bá ń kéhùn ilá àyàfẹ́ tọ́lọ̀ bá ní kó kẹ́kọ̀ọ́ Islam tó kẹ́kọ̀ọ́ sunna ẹni pé táwọn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wa ọlọ́run mọ́sàbá wa tó tún àwọn bàbá lákọ̀gbọ́ Allahu akbar pé ma dóòrè ọwọ́ gan òní kú lẹ̀ tó bá tó lọ sí lẹ́gẹ̀ẹ́jì pé Allahu akbar eléyìí ò kí ń ṣe ìlànà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam eléyìí ò tẹ̀lé ìlànà gbólóhùn tá nàbí ní sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe rí pé mo ń kírun ṣe rí tó tó ṣojú alákọ̀ọ́kọ́ tó wá débi ẹlẹ́ẹ̀kejì irú ẹni yẹn ó kàn kírun ni o irun tó kí kò ń ṣe irun tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí irú ẹni yẹn kan kí lásìkò anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó kírú àwọn ọ̀run báyìí tí ó farabalẹ̀ sí gbogbo àwọn àyè tó yẹ kó farabalẹ̀ sí anábì sallallahu alaihi wa sallam bá ní irji' fasalli padà kó o lọ kírun rẹ fa innaka lam lam tusalli torí ò tí kírun ṣé tó bá kírun ìwé lẹ́yìn kò tí ṣe kí ni máa dá lam yusalli kò tí kírun نسأل الله لنا ولكم العافية والسلامة والسلام طيب وكان يقول في كل ركعتين التحية أيوة وكان يقول في كل ركعتين التحية وكان يقول في كل ركعتين التحية قال النبي صلى الله عليه وسلم بوكو بوكو بوكو بوكو بوكو بوكو بوكو méjì ب kó tó lo ẹlẹ́ẹ̀kẹta ó máa ṣe àtàṣíyà aṣàkáyà yóò dáhùn bàbá wa yàní ó máa ṣe àtàṣàhùd. wàkàna yẹ fúri yorí ìlàbù yìí sọ̀rọ̀ wà yẹ fúri ìlàbù yìí mọ̀. ayiwa sọ̀rọ̀ ìlànà anábì níbi àtàyà yẹn tó bá ti kí méjì yẹn oníke yẹ fúri yorí ìlàbù yìí sọ̀rọ̀ á mú ẹsẹ̀ orí àtẹ́lẹ̀ rẹ̀ oṣù yẹn báyìí òun ló máa wá jókòó lé lórí wàyẹ́ ìṣìbòlì yóò nà á wá ẹsẹ̀ rẹ̀ ọ̀tún akànnà yẹn kalẹ̀ ìlànà méjì wá ní àwọn ọmọ ẹsẹ̀ yẹn àwọn ọmọ ka ẹsẹ̀ ọ̀tún ó máa wá jẹ́ kí àwọn ọmọ ká yẹn kọjú sí ọ̀nà kìbìlà àwọn ọmọ yẹn máa kọjú sí ọ̀nà kìbìlà sallallahu alayhi wa sallam ìlànà tó wá mú wáyìí anábì wa máa ń lé wa kúrò níbi àwọn ìlànà kan níbi ìjòkó lórí rò wa kana yanha an uqubati shaitan ó wá ní tàbá fẹ́ máa jòkó a gbọ́dọ̀ máa jòkó uqubati shaitan uqubati kí ni uqubati shaitan an bọ̀ wá kí náà Allah wa yanha an yabtali وكان ينهى أن يفترش الرجل ذراعيه افتراش السبع ó láti Ànábì sallallahu alaihi wasallam tó wá pọ̀ fún wa pé dábá ń kírun lọ́wọ́ àwọn ọwọ́ wa méjèèjì a gbọ́dọ̀ máa dáadélẹ̀ bí ìgbà tí àwọn ẹranko abìjà àwọn ẹranko tí wọ́n ń fa nǹkan ya gẹ́gẹ́ bí wọ́n ti máa ń dáwọ́ délẹ̀ tí wọ́n bá fẹ́ jòkó wa kana yaqtimu salata bimadha tó bá fẹ́ parí irun rẹ̀ anábì máa ń parí irun bìtàlì pẹ̀lú kó sálámà هذا الحديث تعالى كتير pẹ̀lú àwọn àlàyé díẹ̀ díẹ̀ díẹ̀ tàbí ẹ̀sì ṣe yìí náà tó dáńbọ̀ wá mú àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ wá ó ṣàlàyé àwọn igun kọ̀ọ̀kan èyí lọ ó ṣàlàyé àwọn orígun kọ̀ọ̀kan tí yóò máa lọ lórí rẹ̀ tó dẹ̀ jẹ́ àwọn orígun pàtàkì àwọn ààyè pàtàkì tí gbogbo wa náà tẹ̀ gbọdọ̀ fojú ta bá ń kẹrẹ̀ al-mas'alatul nínú àwọn nǹkan tó mú wa wa ó ní pé قل كان النبي صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير gbégbó lóhùn tá ànábì fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀rùn oná ní kíni jama àtàkìbìrì àtàkìbìrì yìí gbólóhùn tá a fi sọ òun náà ni ká sọ pé Allahu akbar Allahu maada Allahu akbar gbólóhùn yìí náà sì lágbódò lò a gbọ́dọ̀ parọ́ ẹ̀ pẹ̀lú mi wàhálà máa lẹ́yìn àdínní máa lẹ́yìn. كالإمام مالك رحمه الله والإمام الشافعي رحمه الله والإمام أحمد بن محمد بن حنبل عليه رحمة الله بوت يشكي الإمام أبو حنيفة رحمه الله أعطى الله يه أقول يبادى لوتو ṣùgbọ́n àkàbárú tó wà níbẹ̀ ìyẹn lè dùn tó bá wúyàn sí ìtumọ̀ ẹni pé ẹ̀rí sọ pé Allahu a'zam Allahu ajal Allahu a'la wa hadha la dalila alayhi hadha la dalila alayhi Abu Hanifa sọ ni ọ̀rọ̀ ni ò lẹ́rìí Abu Hanifa sọ ni kò ní kí ni jama kò lẹ́rìí wa alaikumus salam ọ̀rọ̀ yẹn ò ní evidence tó proof ẹ̀ la min kitab wala min sunnah àtàrà pé kò lẹ́rìí o ń já sí pa àgbọ̀dọ̀ jòkó ti rú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn Abu Hanifa àtòrínú àwọn àfà al-Allama Ibn Hazm al-Andalusi alayhi rahmatullah àwọn ní sẹ́wọ̀n pé nínú gbólóhùn Allahu akubaru kí láàbù àníbá sọ pa lè yí padà akubaru Ibn Hazm al-Andalusi alayhi rahmatullah àfa àwọn az-Zahiriyya àwọn ní Allahu nǹkan lè yí yóò padà àmọ́ kó sáà pé inú àwọn ọkọ̀ ọlọ́run láti mú un nínú àti èèyàn lè sọ pé arrahmanu akbar arrahimu akbar alimaliku akbar alazizu akbar alhakimu ẹ̀dàkùnrin tó lálàáfíà láàdẹ́lì ìlà àlè láàdẹ́lì ìlà àlè nínú húnà kò jẹ́ pé ibùn hajjú náà jẹ́ lókè àlè rahmatullah àwọn kan lọ mú àyà kan pé síbi tọ́rọ ọba tó ní alùkùnrin fún wa ní pé wàkàbírù takbira níbẹ̀rẹ̀ suratul Isra wàkàbírù pé ẹkàn gbé e tóbi wú náà lò fún wúhùn sì ní Allahu náà ní ìgbàwí wúhùn arahmanu náà ní wúhùn arahimu náà ní àdẹ̀lẹ́yìn ìsọ̀hí ẹ̀rí tó mú àwọn lálàáfíà àbábí ọdún ẹ̀rí ìdí ìbẹ̀kọ́ ní lọ torí pé wàkàbírù tẹkbírọ̀ áyà nù ní bóò láti lò ọ̀rọ̀ láti kọ annabi sallallahu alaihi wasallam ká padà sínú ìtàn ká padà sínú súnà ká padà sínú lànà àwọn sàhábà ká padà sínú lànà àwọn tàbíùn níjọ wọn ti ń kírun bọ̀ látijọ́ náà súnà tá a mọ̀dékà ló gbólóhùn Allahu àfikíní akbar ìdán a gbọ́dọ̀ yí gbólóhùn lè padà ṣogbóló pé káàdà nàbí sallallahu alaihi wasallam yastaftihu salata bitakbir àtẹ̀kùbírù rẹ̀ ní kíni jama Allahu akbar má yí padà kúrò ní wútiwa ẹlẹ́ẹ̀kejì inú táàtún wá gbéyàwó pẹ̀lú ara wa lábẹ́ hadithi yìí náà onígbàwá ni wàkánà wàbìlìkìráà wàlìkìráà tàbí alhamdulillahi rabbil alamin ó bẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn yóò lo Allahu akbar abdullahi tó bá kó mẹ́ ọ̀rí ìyàtọ̀ jẹ̀bi ọ̀rí bí dín sórí ibi tí mo fi ẹ́ sí ọgbọ́dọ̀ lọ́bi kankan mi ọ̀hún. tẹ́yì máa dára. anabi sallallahu alaihi wasallam ó wá máa ń bẹ̀rẹ̀ kéwú kíké nínú alukur'an wàlùkàrà àtà bilhamdulilayi rabbil alamin. àgbọ́yé gbẹ̀yẹn ni pé súrọ́tùl fàtíhà ní kọ́kọ́ máa ń ké síwájú kó tó ké faqra ma tayassara min al-Qur'an kótó kẹ́ni súra lé fatiha ní ó kọ́kọ́ ké ǹjẹ́ ti ń táwọn agbóyé láàrin yìí ni pé a àbá nẹ́bí òfin ṣe bismillah ìlú wájú káfá àjà gẹ́gẹ́ báwọn míì ti gbọ́ ibẹ̀ nú àwọn àlẹ́ àwọn míì sì ní ajẹ́pẹ́ pẹ̀lú àyà yìí pẹ̀lú hadithi ajẹ́pá àgbọ̀dọ̀ ké bismillah ìyẹn sókè torí pé ńgbà tán láàrin náà ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ló máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú kíni alhamdulillahi rabbil alamin wàhádà asàhí ni pé ọ̀rọ̀ bísmìláì òkè gòkè rọ́wí yóò wulẹ̀ discourse ẹ̀ in tó ń discourse gẹ́gẹ́ ni pé fatiha ní kọ́kọ́ máa ń ké ṣáájú kó tó ké ṣòro ẹnu máa tó bẹ́ sọ òjò bá ń lọ ṣó látara bẹ́ẹ̀ ni ó fi já sí pé gbólóhùn tó ó lò yìí gbólóhùn yẹn ò lọ bí tí àáfẹ́ máa tún lọ lápòjúwe tí máa sọ ń sì gbá ah, kúrò aláàárọ̀ yìí kọ̀dí kọ̀rọ̀ ọ̀tún tàbá àrọ́kà lẹ́dí ìdíyẹ́ bí hìlmọ́lù tí máa ní láàárọ̀ yìí kọ̀dí kọ̀rọ̀ ọ̀tún kúlẹ̀ àrùdù bí rọ́bì fàlà tí a láàárọ̀ yìí mo ti ka kúlẹ̀ àrùdù bí rọ́bì fàlà ṣé tí mo mí ní pé ńgbà tí mo jí láàárọ̀ yẹn mi ṣe bí láì kí n tó ka sọ́dọ̀tún fàlà ọmọ kan sọ nǹkan tí mo tí mo ṣe ni tó wá nígbà nàbí sallallahu alaihi wasallam ó máa ń bẹ̀rẹ̀ tí ó pẹ̀lú alhamdulillahi rabbil alamin almurad ó ní pé suratul fatiha ni ó kọ́kọ́ ké síwájú kó tó ka sura ní ilé mo rò pé àlàyé mi yé dé rẹ̀ jẹ́ tẹ́yìn bá a ṣe describe rùkúrù rẹ̀ lẹ́ẹ̀kan bá nẹ́bí ṣe máa ń rùkú nìyẹn orí rẹ̀ àtẹ̀yìn rẹ̀ ó máa ṣe déédé ara wọn a ṣe déédé ara wọn délẹ́gù pé tí wọ́n bá lọ gbé nǹkan kan báyìí sí déédé bí orí ẹ̀yìn rẹ̀ nǹkan yìí ó sì dúó háàzá wọ́n rọ̀kọ̀ rọ̀kú ìdọ́lọ́wọ́ bá bèèrè lọ́wọ́ wá rí o bẹ́ẹ̀ làwa náà jẹ́ gbọdọ̀ sọ kámọ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní sọ́lù kamara àìsùnmù ní òsọ̀lì nàrkà nàrkà tọ̀bán amárùkù yẹn o gbọdọ̀ dípa wárùkù àwa gbórí sókè àwa kọ orí sílẹ̀ meanwhile a bá ń rùkù yẹn àbá ń bẹ lórí ìrun náà ojú wa nígbà tá lórí ìdúró báyìí ojú wa gbọdọ̀ máa wo wa fẹ́ kàn. àwọn mínà fòkàá àwọn ìjọba ti wà lórí ìrùkú òyìn náà ojú wa yẹn náà gbọ́dọ̀ mọ́ lọ síbi tí orí fẹ́ kàn so yẹn já sí pé a gbọ́dọ̀ wá gbé sókè báyìí torí kò sí ìdáfẹ́ wò lókè èyí ń Muhammad sallallahu alaihi wasallam a rẹ̀ gbọ́dọ̀ dórí ẹ̀kodò ó ṣe Muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ ṣe kó wà so orí yẹn máa wá ṣe déédéé ẹ̀yìn wa délẹ́bù pé tán bá gbé nǹkan bóyá gbé orí ẹ̀yìn omi ìyá dẹ̀ ọ̀rá jòkó tẹ comfortably tí ò ní dànù àríyá sunna wà á rí ìtàrí kàtà rasulillah sallallahu alaihi wasallam fi ada'i fi ada'i sala wal mas'alatu rabi'a lábẹ́ eléyìí tó bá lọ síbi rùkú kò ní kúò ní rùkú tó bá tó padà sórí ìdúró hátà yastawiya qa'iman àfi tó bá tún padà sórí ìdúró tí a de dúró déédéé ìlànà lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwa kírunkírun kan ká máa má kí èsì ìtiwà báyìí tẹ́rí ìrùn tàà fẹ́ kí tàlàbẹ́ kí fún jàmá ọ̀lọ́ a sì fi ń wá ojú rere rẹ̀ ní ẹ má jẹ́ ká máa kírun ní ti pé wọ́n ní kí mo ṣe kí ni mo kí i kámọ́kì ní wọ́n ní kí i mo kí i ẹjẹ́ a máa kírun ni pé wọ́n ní kí i mo kí i bí wọ́n ṣe ní kàkí ẹni pé lẹ́yìn tó lọ́wọ́ bá sọ fún wa pé ẹ máa kírun ẹ máa kírun tánàbí náà ni ẹ máa kírun ẹ máa kírun ó tún wá yẹ fún wa pé sọ́lù kama ra'aytumuni usalli irú tàbí a máa kí kò sí pé máa kí bó ṣe wù ní ǹkùn ká máa ra àìtùmú ní ó sọ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣe rí pé ní máa kí bẹ́ẹ̀ náà nìkẹ́ máa kí sọ́lọ̀ ká máa ra àìtùmú ní ó sọ̀lẹ̀ ẹ máa kí bẹ́ẹ̀ ṣe rí pé èmi náà máa kí àbí anábì tó bá sùjúd lálàkọ́kọ́ kò ní gbórí kúrò láti bí sùjúdù eré kò ní lọ síbi sùjúdù ẹlẹ́ẹ̀kejì hatta yastawiya qa'idan àfìgbà tó bá tó tún jòkó dáadáa padà yẹn ni ìjòkó ti ń bẹ láàrin as-sajdatu al-ula was ìjòkó yẹn ó wá dájọ́ pé ọwọ́ meje méjèèjì ó kú ònílẹ̀ ẹ̀gbẹ́ tí wọ́n bá sùjú ọwọ́ méjèèjì gbọ́dọ̀ kalẹ̀ jábọ́hà náà gbọ́dọ̀ kalẹ̀ orúnkún méjèèjì gbọ́dọ̀ kalẹ̀ àwọn ẹsẹ̀ méjèèjì wá gbọ́dọ̀ kalẹ̀ náà tí wọ́n bá wá fẹ́ sùjú ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tó parí alákọ̀ọ́kọ́ á kọ́kọ́ padà ni àtọwọ́ rẹ̀ tó dàdílẹ̀ ní ó gbogbo ẹ máa kú olè àpadà sórí ìtàn tí a jòkó dáadáa kódà débi ìjòkó yẹn a ti ń padà bọ̀ wábẹ̀ àdùkárù tó gbọdọ̀ máa ṣe ìbẹ̀mẹ̀ kódà bí ò bá ju allahumma firli allahumma firli allahumma gbọdọ̀ máa wí kálímọ̀ pé à ń sọ nǹkan nù pẹ̀lú lánàá kan kírun bàtẹ́rì yìí inú wa tá ń kí àwọn gbólóhùn kan bẹ́ẹ̀bẹ́ àdúrà la fi ń ṣe àwọn gbólóhùn kan bẹ́ẹ̀bẹ́ oore la fi ń tọrọ àwọn gbogbo àwọn tó yẹ kó bí tọrọ orí kó bí tọrọ àgbéga kó bí tọrọ dáadáa wájú ọlọ́run gbogbo ẹ̀ ló ti fi ráre yìí ó wá lọ́ọ̀rí àkábá ọlọ́ọ̀rí sógun tí ó máa jẹ́ nǹkan da ìjẹkùn tiẹ̀ gbogbo ẹ̀ ní ti ń bẹ nínú òun àmúlò mójútó yìí ibi tó ti bẹ tọrọ oore ìbẹ̀m̀bẹ̀ ibi tó ti tọrọ àlùbáríkà ìbẹ̀m̀bẹ̀ ibi tó ti tọrọ tó bá kàn wù ẹ́ náà ìbẹ̀m̀bẹ̀ gbogbo àwọn àyè yìí wìrì wìrì wìrì wìrì ó ní wọ́n fi ń kírun tiẹ̀ ọwọ́ kí gbogbo ẹ̀ tán ọwọ́ ní tó wá kù tó ọmọ fi ṣayé òun láyé òṣè dúró lásán oníkọ́ ọmọ lọ àkábà oníkọ́ ọmọ lọ ọṣẹ tájà oníkọ́ ọmọ lọ ṣe àwúre oníkọ́ ọmọ lọ ká tájà oníkọ́ ọmọ lọ ká kíníkan àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa tó ní àwọn sọ̀rọ̀ wọ̀nyí tá a bá mójútó wọn tá à ń dúró pé àkílà nábì ni àwọn ẹ̀wọ̀n wí tá a bá kúrò kọ́rọ̀ níbi tá a rọ sọlọ́ ẹ̀kẹ́ wíta padà sórí ìlú àdúrà ń bẹ tó yẹ kí èèyàn máa wí mẹ́ gbólóhùn bẹ tó yẹ kí èèyàn máa wí mẹ́ níjọ́ tó ò bá ti mọ̀ ọ́ tí yóò tẹ̀ ọkọ̀ farabalẹ̀ rẹ̀ kò lè rí ṣe tí yóò bá nìdí mọ́ kò ní mọ̀ pé kó wọ́n fara balẹ̀ débi tí ó ṣe tó yẹ kí tó yẹ kó ṣe ló jẹ́ sí àwọn ìjòkó tó bá ti mọ̀ mọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìmọ̀ bá a ti sin lọ ìmọ̀ bá a ti súnmọ́ lọ ìmọ̀ bá a ti rójú rere ọlọ́run ẹ̀mẹ́jẹ̀ àmọ́ sáńbẹ́ ẹ̀sìmẹ́jẹ̀ àmọ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ ìyẹn ni alimasalatu alkhamisa walimasalatu asaadisa tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà onígbọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam níbi rákà méjì láì tó bá ti rákà méjì tán yaqulu tahiyya anábì wọn ṣe àtàyà yàtọ̀ bàbá wa at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibatu gbogbo ẹ̀ lábọ̀ wá sára yìí fúnra wa ìdáhùn bàbá wa máa ń wíwù náà má kàn dẹ́mu rẹ̀ o at-tahiyyatu lillah az-zakiyatu lillah at-tayyibatu gbogbo ẹ̀ lábọ̀ wá sára yìí insha allah nígbà bá ti bá ti ń bí bẹ́ẹ̀. ìkẹlẹ́ keje ó ní pé ìlànà wo lànàbí wa máa ń fi jókòó lórí ìrun pàtàkì jùlọ níbi àtàyà alákọ̀ọ́kọ́ yìí anabuwa muhammad sallallahu alaihi wasallam generally níbi ìran àwọn ìjókòó rẹ̀ ìjókòó bíi mẹ́ta ni ìjókòó mẹ́rin lápẹjọ náà mẹ́ta mẹ́ta láàrí àkọọ́lẹ̀ fún tó jẹ́ ìṣesí ìjókòó lórí rẹ̀ tó sì jẹ́ pé gbogbo ẹni tí yóò bá kírun náà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà làwọn náà gbọ́dọ̀ sọ lórí irun wọ́n gbọ́dọ̀ bẹ́ẹ̀ kírun ẹlòmíì yóò bá kírun jẹ òun kẹta jòkó náà ni òmò kó tún nígbà tí mo ń jòkó lórí rẹ̀ ìjòkó àtayá alákọ̀ọ́kọ́ bò láti jò ó ìjòkó àtayá ẹlẹ́ẹ̀kejì bò láti jò ó ìjòkó àárín ìforíkanlẹ̀ méjèèjì bò láti jò ó àwọn ibi tá a fi ní ìlànà ìjókòó àdínẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ìlànà mẹ́yọ̀ láti ìlànà mẹ́ta. ọ̀npẹ̀ kan ní jilsatu liftirash jilsatu aliftirash aliftirash yìí òun ní ń bẹ láàrin níbi àtàyà ìjòkó àtàyà alákọ̀ọ́kọ́ ìyẹn tá a bá kíráká méjì náà ìjòkó ẹlẹ́kejì méjì ló wá gbajúmọ̀ dáadáa òun ní atawarruk alimáadáa àtàwárò aláwọ̀kọ́ jílùsàtò lè fìràṣ ẹlẹ́gẹ̀ẹ́jì ń gọ́ jílùsàtò tàwárò àkọ́kọ́ ni alè fìràṣ ẹkẹ́jì ní kílápọ̀ alákọ̀ọ́kọ́ jílùsàtò lè fìràṣ ẹlẹ́gẹ̀ẹ́jì jílùsàtò tàwárò ẹyẹ pẹ́lẹ̀ mẹ́ta kakọ́ أيوة جلسة الافتراش جلسة التورق ما المراد بالافتراش الافتراش نكي إيا ذكراك alákọ̀ọ́kọ́ ó ذكراك ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ jókòó orí àtẹ́lẹsẹ̀ ẹsẹ̀ òsì ni yóò jókòó lé lórí yẹni pé yóò gbé báyìí yóò wá gbé fùrọ̀ rẹ̀ yóò gbé lórí àtẹ́lẹsẹ̀ ẹsẹ̀ òsì yóò wá mú ẹsẹ̀ ọ̀tún rẹ̀ òun ó wá fírì yóò nà yóò tí ó fírì àwọn ọmọ ká ẹsẹ̀ ọ̀tún yẹn ó máa wá ṣe ní tí yóò kọjú sí ọ̀nà kìbìlà ọ̀nà búra pé wàsúrọ̀ tó dáa lè àwòrán rẹ̀ rí. èyàn bẹ́ jòkó jílsàtò lè fìtìráṣ ẹ́sẹ̀ ò ti ní àádá sá èyàn máa jòkó báyìí sáré èyàn ti ń sùjúdù bọ́ látorí sùjúdù yẹn ká aṣọ mi dára èyàn ti sùjúdù báyìí bó ti wá ń bọ̀ látorí sùjúdù a wá mú ẹsẹ̀ rẹ̀ sí báyìí a wá nà kalẹ̀ báyìí bó ṣe báyìí orí ẹsẹ̀ ọmọ jòkó lórí ẹsẹ̀ òṣè ẹsẹ̀ ọ̀tún yìí ó máa nà kalẹ̀ báyìí inú pé ẹwà fílẹ̀ báyìí eléyìí náà àwọn onímọ̀ náà mọ̀ gbí kalẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan tàbí kó mú àwọn bo ọ̀nà kíblà ìka kọjú sí ọ̀nà bo ọ̀nà kíblà ẹṣọ́ tún kí ló òun fírí àbí kò fírí báyìí ẹ̀rìkẹ́ ìjókòó lórí hádìí ìjókòó eléyìí tí mo jò lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní jílìsàtò lè fìtìráṣ jílìsàtò aywa wà jílìsàtò tawarruk nǹkan tó máa fi yàtọ̀ ni pé in tí mo fi jókòó lórí ẹsẹ̀ òsì ó máa wá jẹ́ pó orí lẹ́ẹ̀lẹ̀ lèyàn máa rá yọ èyí tó wà níbi ìsàlẹ̀ yìí máa kọ̀ ọ̀rọ̀ ayọ́kú náà ni a wá lọ báyìí ngbọ́lókù tí máa lọ jòkó lórí yẹn ilẹ̀ hadhihi hiya jilsatu at-tawarruk méjì wà lò náà inú kí ọ̀rọ̀ sílẹ̀ báyìí ẹsẹ̀ ilé kò kọjú báyìí kò dúró báyìí wà á dé tàbí kéèyàn lọ gbé báyìí kó wá bọ́ sí yìí هذه هي جلسة الماذا التورق البيان واضح ẹ̀yà àgbàlagbà kan àtọmọ tí ó kan ń wà practice ẹ̀fún wa a fi mọ̀ bóyá ó ti yé ta ni ó sì fún wa ní jílùsà tó lè fi ṣẹ̀rọ aṣọ tọwọ̀rọ̀ èé ṣe tí wò náwọ́ mẹ́ gbogbo ẹ̀rọ lọ́wọ́ ẹlòmínà máa lọ́wọ́ ní kìí kàn mú ọ ní ọ̀kan ní ìrìṣẹ́ ni a wà ìgbè sí gbogbo ayé àjẹ́rà kan èyí tó dé ẹ̀dín wọ́n bọ̀ èyí aláǹkárá kéèdọ̀ wọ àǹkárá ẹ̀rẹ́ ẹ̀rẹ́ abidjan lọ ti wá fàdọ̀ ẹ̀wọ́ kọ̀ọ̀kan ṣe ti ẹ̀sán gbàlagbà tó wá ṣe tẹ̀ ọ̀yà lè má fi rẹ́rìn ọtí ìmọ̀ bóyáwó ní ọkàn rà Mumtaz má bẹ̀rù ẹ̀mí rẹ̀ wọ́n gbọ́n kò sí tí ó sì ọ rọ̀ bá sì ọlọ́pọ̀ ní mọ̀ yáì àti ní competition lọ́dún tún torí pọ̀ mọ̀ àṣẹ aywa هذه جلسة الافتراش التورك أيوة ممتاز بارك الله فيك ونفع الله بك tọ́ì ó yá wá kú àwọn alájùmí kan wá sí ẹ̀yìn kí wá sí àyíhárí ya sọ́nà àhá aliftiros ẹ̀kànṣá ìjòkó fún wa ìjòkó ọgọ́lá ìfẹ́ báyìí náà aliftiros ẹsẹ̀ yíyàn ti wọnú ju òyí tẹ́ jòkó lórí hùn ẹwà àkọ́ fásità bí ẹ̀hán mumtaz aywa ó yá àtàwárùk aywa barakallahu fikum ọlọ́mọba níjọsí tọ́yẹ̀ ala kulli hal àti ìjòkó méjì báyìí nìsí wà dẹ́ ìjòkó méjèèjì ìkan ó máa wá ní التشهد الأول التشهد الماذا الأول إكيد يوم هو نبي التشهد الثاني báwo ni yóò ti wá máa wá níbẹ̀ wá ní àwọn alfa islam ibi wọn ti wá ní àwọn oríṣiríṣi ọ̀rọ̀ nù ìyẹn ni àwọn al-a'immatul arba'a aláwọn tí wọ́n ní jilsatul iftirash òun la gbọ́dọ̀ lò ní at-tashahhud al-awwal wa at-tashahhud al-madha al-thani عليه يعني رأي الإمام أبو حنيفة وأما الإمام مالك هو التورك ونقول لغفر الافتراش ونقواني أنا رأي من الإمام مالك والإمام الشافعي عليه رحمة الله أعواني على قوقه ونكوجة الافتراش ألا كجي ونكوجة التورق وهو الصحيح قل لا جاهلين حديث القميس tó ṣàlàyé nípa sífàtú sọláàtì nàbí sallallahu alayhi wa sallam àpàrà tó débẹ̀ insha Allah ta'ala. ìdán asọ̀hí ni pé àtàṣáhùdù alákọ̀ọ́kọ́ jílsátù lè tẹ́ra ìyẹn nìyí tá a máa jòkó lórí ẹsẹ̀ òsì ìjòkó ẹlẹ́ẹ̀kejì owó wa máa jẹ́ àtàwárùk ìyẹn nìyí tá a máa jòkó sí orí ilẹ̀ anábùwà muhammad sallallahu alaihi wasallam ó wá kọ ìjòkó kan fún wa ó ma'adara ká tó lọ tí a gbá ní ìjòkó kan náà tó wá wà tó sàbátà ní nàbí sallallahu alaihi wasallam àmọ́ ìyẹn ò bá tàṣáhùdù lọ kò bá kí lọ tàṣáhùdù ìyẹn wà níbi ìforíkanlẹ̀ méjèèjì àbíká ní láàárín ìforíkanlẹ̀ méjèèjì tá a bá forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ ṣẹ̀ǹpá láàmà jòkó ìjòkó yẹn kálò jílsàtò lè fìrọ̀ ìṣẹ́ tàwárò jílsàtò alìfìrọ̀ táà bá ojú wá lo alìfìrọ̀ a máa wá lo ìjòkó tàwí tó ń wá nínú súnà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ pàwọn mínú àwọn àfáà tù sí pé bóyọ̀ ni uqubatu shaytan tánàbí ni a mọ́mọ̀ kí lórí irun àmá ìtò lékè kama qala al-allama as-san'ani alayhi rahmatullah raddan ala Abd Daqiq al-Eid alayhi rahmatullah ibi èyí dẹ́ẹ̀dẹ́ takò yíkọ́ ní uqbatu shaytan hadhihi as-sunnah hadhihi as-sunnah wa ma suratu dhalika alákọ̀ọ́kọ́ àwọn abẹ́ jòkó ìjòkó wa alólè jẹ́ fìtíraṣ àwọ́ àbí ìtàwí àti ń kírùbọ̀ àwa sùjúdù alákọ̀ọ́kọ́ Allahu Akbar àwa bẹ́ jòkó bayna sajdatayn imma ká lo al-iftirash hakadha àbí ká wá pa ẹsẹ̀ wa méjèèjì papọ̀ báyìí a máa wá jòkó lórí gìgísẹ̀ wáyìí àwa wà báyìí àríyá sọ̀rọ̀ tàbá jòkó bẹ̀ta sí ní tàṣàwọn àfikàrù tó yẹ ká ṣe àwa ṣe wà pàrọ̀ síbi asájìdá tú no ìjókòó yìí a gbọ́dọ̀ jókòó rú ẹ̀ fi tashahud al-awwal wala fi tashahud al-thani ó gbọ́dọ̀ jẹ́ pé àárín ibi tá ti mọ jorú ẹ̀ bayna as-sajdatayn bayna madha as-sajdatayn طيب هذه سنة هذه سنة لكن النبي صلى الله عليه وسلم هو أقوى وأقوى أقوى أقوى أقوى táwọn yẹn náà ti gbajúmọ̀ ìkan ní uqbatu shaytan ó ní kéèyàn wá mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì kó mú ẹsẹ̀ ọ̀tún kó yí lọ́nà ọ̀tún báyìí kó mú ẹsẹ̀ òsì kó yí lọ́nà òsì báyìí kó wá jókòó sáàrin láti uqbatu láti yí wọ́n wọn náà wọ́n bá yọ ọ́ nínú

العلامة الصنعاني عليه عليه رحمة الله واضح طيب و وصورة الثانية في جوكو تاكمي ìjókòó ṣètáni yìí àbí ìjókòó ṣètáni náà kan náà àwọn ìjókòó ṣètáni lórí rẹ̀ ìjókòó tó gbọdọ̀ bá túnbẹ̀ wọn lé kí ni kò lámọ̀ náà eh, aha bákan náà ìjókòó ẹlẹ́ẹ̀kejì òun ni kí ẹmọ àmì ní kẹ́lẹ́ẹ̀kì ìdánù sọ̀lá àtàlám tó kọ̀ fún alùhàdìsì wáyé alìmọ̀sálà tó tààtà wà káàlẹ̀ yẹn ha anábì sọ̀lá àtàlám tó wà máa ń kọ nǹkan kan fún wa ǹjẹ́ kí ni kan náà an yẹ fẹ́ ìṣọ̀rọ̀júlú أيوة أن يفترش الرجل ذراعيه افتراشا افتراش السبع ما المراد بذلك orí wíkí ìrìn ọbẹ̀ kírun kó wá máa mú ọwọ́ rẹ̀ ọ̀dàjúwọ́ industry kó wá dá ọwọ́ méjì gẹ́rẹ́ rẹ̀ kó wá forí kan lẹ̀bẹ̀ sáàdì méjèèjì ọwọ́ méjì ó yẹ kí kó fi gbogbo ẹ̀kan lẹ̀ láìsí kó ṣe báyìí súnà níbi ìrún ni pé àtẹ́lẹwọ́ wa báyìí la máa dàdélẹ̀ tàbá dàdélẹ̀ gbogbo àwọn ara wa yìí àwọn èjìká wa yìí gbogbo ẹ máa frí ó máa frí kúrò ní ara èyàn gbọ́dọ̀ sùjúdù kó wá papọ̀ báyìí kó wá kan àforíkanlẹ̀ báyìí láà abàdànlá èyàn gbọ́dọ̀ àtẹ́lẹwọ́ yìí nìkan ló gbọ́dọ̀ délẹ̀ ṣòkè àwọn lọ mú ọwọ́ kó wá ti kanlẹ̀ báyìí kó wá lóun fẹ́ foríkanlẹ̀ sáà ní والعاشرة المسألة العاشرة النبي صلى الله عليه وسلم وكان يختم الصلاة بماذا بالتسليم أنت النبي صلى الله عليه وسلم بقارين وري سلم يوسع سلم نبي من قارين سلم نبي من قارين níbi من قارين سلم wọn. sálámà yìí سلم ni dandan ni o ìdí ni pé tá a fi ń sọ báyìí àwa tá à ń jọ lọ́mọ kéwú àwa náà lè wá kátírà kan àbá ka méjì àbá ka mẹ́ta ọwá níbi tán ní ẹ̀ka sálámà kìí ṣe ọ̀nà yẹn gẹ́gẹ́ bí alìmá Abu Hanifa alayhi rahmatullah gẹ́gẹ́ bá wọn ti wí Abu Hanifa sì lọ rí mú hadith kan wá àmọ́ lálàáfíà wọ́n ní ìdájá lẹ́sẹ̀ sí ààfin sọ́lá àti tí tó bá ti jòkó níbi ìgbẹ̀yìn irun rẹ̀ fa áhàdáta kọ́bùlà ẹ̀yìn sẹ́lẹ̀ wọ́n àná bí sọ bẹ́ẹ̀ o pẹ́ni tó wá jòkó ó wá lọ rí só síwájú kó tó sálámà fàfàdàmà sọ́lá àti nígbà tó parí àtàyà irun rẹ̀ ti pé onídìkú lọ rí tún irun mi kì í mọ́ wàhálà hadith da'if hadith da'if ó lẹ́ àti gbọ́dọ̀ fi ṣe wọ́n ló wá ní a sábà àníbóhùn màpó lẹ́ni ó lè mọ́mọ́ alàlámàtù sheikh islam wa sheikh sheikh islam ibn taymiyyah al-harrani alayhi rahmatullah wọ́n kọ́ tíra àkàtọ́ pé ní raf'ul malam 'an al-a'immati al-a'lam raf'ul malam 'an al-a'immati al-a'lam yíò ní pé ní tí ó bá máa jẹ́ ìbú agbẹ́gbẹ́ jìnnà kúrò lára àwọn àgbààgbà àfà wa a ò pé kí n tó lè fẹ́ bá kẹfẹ́ mọ bú àwọn àfà ó ní kọ́ wo pé ó ṣàṣìṣe báyìí ó sọ̀rọ̀ báyìí ó sì sọ wọ́n wá ní bẹ́ẹ̀ á fún àwọn àfà lè fi ìlú pé n tí mò ń fa pọ̀ ẹlòmíì ń bẹ n tójú rẹ̀ rí mọ òun náà ní ṣe kíni òun ló sọ máa bu nítorí àsọ ni pé ẹ̀ṣẹ̀ á rí tó sọ yìí o ẹnu ojú rẹ̀ ṣe àmọ́ ni o ẹ wò ó kódà áyà kan bẹ́ẹ̀ bí tó ń ti gbàgbé rẹ̀ hadithi kan bẹ́ẹ̀ bí tí ó kéwú dé bẹ́ẹ̀ ó sì rọrùn dáadáa mọ́tàjúlọ lásìkò àti imam abu hanifa alayhi rahmatullah ìgbìyànjú lórí hadithi kéré nígbà náà ó fa kóyé gbá hadithi sábà nígbà rí ó kéré sí táwọn tó wá lẹ́yìn wọn ẹlẹ́ẹ̀kejì oníkà abu hanifa rahimahullah ọgọrọrọ tí wọ́n kìyà sùn náà gbé lórí ẹnu díẹ̀ tán mọ̀ nú àwọn ṣe kìyàsù rẹ̀ kìyàsù kìyàsù kìyàsù yẹn wá fa pé tán padà fi ń lo ráàyí lásán gan-an lọ́dún padà máa ń pẹ̀rú wọn ní àwọn ahàlù ráàyí ahàlù ráàyí albayadu àdá tayì fa'ala kulli hal àwọn onímọ̀ gbogbo nǹkan kọ́ ni wọ́n mọ̀ o gbogbo nǹkan nǹkan ni kíni nǹkan ni wọ́n mọ̀ ẹ̀wọ̀n káàmì ní rọ́pò rẹ̀ pẹ̀lú Allahu ajal Allahu a'zam Allahu a'lam Ibn Hazm oní Allahu bẹ̀ ìbókọlọ́ náà ní ẹbókọlọ́ mi náà bí ẹni arrahmanu akbar arrahimu akbar aljalilu alhakimu akbar alazizu akbar al'azim wà á kẹrẹ kódà àwọn ọ̀rọ̀ tí wọ́n wí yìí ìfẹ́ ẹnu kan náà fi ń wí àwọn àfáà mi ò wá dé lẹ́yìn wọn àwọn ni ò wá mọ kọ̀rẹ́kì wọn pé à ah, ọ̀rọ̀ tí lágbájá sọ ń bì yìí ẹ̀ ó rò pẹ́ rí wa ń bẹ̀ ni o àmọ́ kò sí kíní sẹ́rì mẹ́ bẹ́ẹ̀ náà nínú eléyìí náà àtiráàdì ìsì tó la mọ́lẹ̀ gbanagbẹ̀dẹ̀ fún wa pípé ìrún ta ni ẹrí àdìsí àlìbìnà bíi tọ́dún dé lọ́wọ́ tààlà ní ó ní wà tààlì ìlú ha sálàm pé ìta àfi máa ń nígbà àdìsí bá wà lámọ́lẹ̀ pé tá a kúrò lórí ìrún ni asálàm

ابي الله سبحانه وتعالى رحمته وكرمه وعزه وفضله ان يزيدني واياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء لمني تبتعد تدوسي سرطة بأسباعي ميري أعطيني من لغة فوق نقوة لي فالنائي نياتي والذي تجد سبحان الله سبحانه وتعالى أن يتقبل منا ومنكم شهر الأعمال náà kó máa ṣàgbà gbogbo ẹ̀ náà ní kó máa ṣàgbà gbogbo ẹ̀ náà ní ìjọsìn kó sì ka kúnnú ìdánù àjànà tiwa máa nàbí yé kó sì gbé wa wọnú ọgbà máa nàbí yé wọn wọn ti ẹ àlùjánnà مع النبيين والصديقين والصالحين والشهداء وحسن أولئك رفيقا هل من sọ̀rọ̀. tí ìgbọ́ àpá sọ́rọ̀ sókè wọ́n sọ̀rọ̀ bí ara ara bẹ̀rẹ̀ ìbọn bèjì wá sọ̀rọ̀ bí ọmọ nàìjíríà ẹ̀yà ayọ̀ ayọ̀ ayọ̀ ẹni bí àtàṣáhùdù alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì ọmọ àkáwá kìí ṣe àmà mí ni àbíbò àwọn èèyàn kan wọ́n mí àwọn èèyàn kan ní mí àkọ́kọ́ ni pé tábà ti ń ṣe tashahud àmàna ìka wa àwọn àlùfáà àwọn fuqaha wọ́n gbà pé àánà ìka pọ̀ ìgbà wo ni aláwọn míì tán ní tábà ń ṣe tashahud lọ sábà tó wá débi ashhadu an la ilaha illallah ha ìgbà náà látùmọ̀ á na ìka látùmọ̀ mi a sì ráwọn tí wọ́n ní kété tá a bá ti bẹ̀rẹ̀ tá a ti jòkó báyìí tá ṣe ń bẹ̀rẹ̀ at-tahiyyatu lillah a ṣe kí ni a ti mọ̀ mi ká wa wà sahih ó ní pé tá bá ti bẹ̀rẹ̀ ṣàṣàkùtù bákan náà nípa mímì rẹ̀ ọ̀nà wo láàmú ẹgbà fi mí ẹnu àwọn afá òkò lé lórí àwọn míì gbà pé ẹkàn nàka ní mọ́ mí àwọn míì gbà pé ẹnàka lóòótọ́ but mí mímì wo wá ni mímì táàrà kọ́ọ́lẹ̀ tó là á mọ́lẹ̀ gbanagada ṣùgbọ́n wọ́n ní àwọn ọ̀rá mọ́ mí àwọn ọmọ kan fi ṣe ìṣàrọ̀ nígbàdà kan ọ̀rá tí ó àjẹ mímì díẹ̀ díẹ̀ àyínú àwọn afá ń gbà tí mú tèfí àríwá àwọn àníyàn kọ̀ ọ̀rá mọ́ mí díẹ̀ díẹ̀ díẹ̀ ṣe é dédé bọ̀tí dáa rẹ lómi tí ó mọ̀ nígbà òun máa gbé báyìí tó máa lọ lókè tó máa lé rẹ̀ àdàlà àdèmí là àdà àrẹ lómi òun máa nàjẹ sọ́ọ̀tún àtòsí ẹ̀ lè ní iṣẹ́ ẹ̀ gbọ́n fẹ́ abẹ́bẹ́ abẹ́bẹ́ ní ilé ìnà ládẹ̀rí là àlẹ̀ so yí tó lè lálàáfíà oníṣe inú kan dúró jẹ́ pé ìṣàárọ̀ náà ìṣàárọ̀ tán ni a mọ̀ sí meanwhile náà láti gbọ́dọ̀ mọ́ wò tó lọ bá bẹ́ mí kó jẹ́ pé mímì tó yẹ kó máa níwọ̀nba níwọ̀nba ni albayan wà rẹ̀ tó àmọ́ insha Allah ta'ala a sì padà bá kí ó débẹ̀ náà nínú sífàtù salati nàbí sallallahu alaihi wasallam sí àti ọlọ́mọdé àfún àmì àgbọ̀yìn tàbáwá mi ẹ bàbá ti ń parí tàṣáhùdù wa tàbí parí tàbá tó fẹ́ sálámọ̀ òun náà ni a tó dàdú tàbá fẹ́ dàdú akàn náà ni ó sì pawọ́ rẹ̀ bí padà báyìí àmọ́ yẹ́ ìyí ta tó wá mọ́ ilẹ̀ Yorùbá òpó nǹkan sáà ní Yorùbá fi Yorùbá bọ̀ wọ́n ti bó wẹ́pọ̀ lé ọmọ adìẹ báyìí assalamu alaikum wa rahmatullah yóò tó wá kọ́ fàájì assalamu alaikum wa assalamu alaikum wa rahmatullah mọ́ ara rẹ̀ lè mọ̀ àkọ́kọ́ mistake méjì ló wà ń bẹ̀ orí rẹ̀ wọ̀n ní ọmọ orí báyìí sálámà iwájú ọ̀ ní kíwájú kọ́kọ́ gba tiẹ̀ kẹ́gbẹ́ tó gba tiẹ̀ sọ bẹ́ẹ̀ ọtí parí àtáyá السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله دي هذه الصورة وهذه الكيفية سبعي توقع جمعة السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أروا لا يقصي وهو لونه ọlọ́run ọba òwò àwọn alẹ́mọ̀ pẹ̀lú yìí سي sọ́tún kẹnu sí òsì wọn ni ọkọ́ kọ́ ṣe síwájú akéèsí àkọ́kọ́ nù báwọn yẹn ju wá máa ń mi orí yẹn náà ni ó tún wá mi ọwọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ọmọ náà jẹ́ sú sú ẹ̀fẹ́ lé ọmọ adìẹ sú ọ̀lẹ́ ọmọ adìẹ lórí yẹn yóò lọ yìí báyìí salamu alaykum wa rahmatullah salamu alaykum wa rahmatullah ìgbà lọ ah mo lè díẹ̀ bẹ̀rẹ̀ o àlàyé ò lẹ́rẹ́ sí so kò lẹ́rì àwọn kan pọ̀ báwọn pé pé àwa la kàn mọ́mọ́ sí mọ́ra wa ẹ̀wọ̀n táwọn yẹn bá parí àlù wọ́n kàn mú ọmọ kan báyìí ìwà ìwà àti síbi omi lórí báyìí <laughs> ṣàbàlá ẹ bá ti pé ah, ẹ ṣe ẹgbẹ́ jùlọ rẹ̀ èmi ṣe bí bá ti máa ń ṣe nù ìtàkì méjì ẹ̀kọ́ nù àyè máa fọwọ́ kan nù kábí wá kan sí sánmà kò lákọọlẹ̀ àdádálẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ máa ó yà bí òyí bàbá ti parí àlùwàlá wa gbólóhùn náà ni a wí أشهد أن لا إله أحياء بالله ومن كنت يعوي اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين gbogbo àwọn gbólóhùn tá a máa wí nù eléyìí fi súnà ẹwà gbólóhùn tán ni a máa wí àwí èyí tàn wá ní a máa ṣe ọ̀gá gbogbo àwọn ṣe ọlọ́mọdé àforíjì wa ọlọ́wà tọ̀tọ̀ àyínú àwọn àfáà tí wọ́n pe wípé lára àwọn tó ń pe níjòkó ṣẹ̀ìtàn fàádẹ́ èyí ló lálàáfíà sẹ́rì gbọ́n òjòkó ta ṣàlàyé yìí téèyàn bá wá ní excuse bóyá ó láìsàn kan bí ẹ̀jẹ̀ bóyá ó ti sanra dé lẹ́bù pé tó bá ní kóhun mọ̀ ká bá ti ń sọ ọlọ́mọdé kan lẹ́fẹ̀ àwa ni la yukallifu Allahu nafsan illa wus'aha àwọn èèyàn kan bẹ wọ́n sanra débi pé irú ìjókòó yẹn ò lè rọ̀ wọ́n lọ́rùn ọlọ́run ọba ò là ń kankan bọ̀ ọlọ́run àti ìdápadà wà kàn. àmọ́ wúyì náà wọ́n ní practice makes perfect. ẹlòmíì ń bẹ ó ṣe ń gbọ́ báyìí kò mọ́ ìwọ náà máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ níbi ọtí díẹ̀ yóò kàn padà padà perfect. ǹjẹ́ àkọọ́lẹ̀ wà tó gbé wápá lè ṣe tẹ̀sílímù ẹ̀yọ̀ kan hali masala azima tí sálámà lẹ́ẹ̀kan àwọn àfa àfàmọ́ wọn lọ́wọ́ gan àwọn àhàdíìsì tó gbé wá lẹ́jọ́ nú díẹ̀ àmọ́ wallahu a'lam èyí tó súnmọ́ ni pé àwọn àdíìsì yẹn dé dárọ́jà hasan pàtàkì jùlọ ó tún wá níbi kìyàmù ipa nàbì tọ́ in tó bá wá fi rinlẹ̀ níbi ìrún òun níbi iná sílá kò sí tó ní amọ́lùú níbi ìrún ọ̀ràn àyà ìyẹn ni tó lékè náà wọlé làwọn afáfà mọ́ra wọn lẹ́nu àmọ́ ìtó lékè nìyẹn so àwọn ìlànà tá a fi ń sálámọ̀ lórí ìrún kò pọ̀ bá ṣe ní assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah àti dábàá béèrè náà ẹlẹ́yọ̀kan assalamu alaikum ta níyùn ó tútù bá náà lọ́wọ́ السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته عطف جلسي وبركاته عطري بشيخنا العلامة المحدث المجدد محمد ناصر الدين الألباني عليه رحمة الله عطوا على أقوام وعلى يمي وأن نكير أصلاة صلاة النبي إذن أنا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته إليكم assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullah àmọ́ bí oníwà bárọ̀ káàtù yẹn àwọn àlùfà wọ́n ti gbìyànjú púpọ̀ in tó Sheikh Albani wò nuskha sunan Abi Dawud tí nuskha méjì òun làwọn èèyàn bá ń lẹ̀ nuskha kan ó gbọ́ wá pé níbi sálámà alákọ̀ọ́kọ́ ni wàbọ́rọ̀ káàtù wà kò sí ibi ẹlẹ́ẹ̀kejì nùsùkọ̀ mi gbé wá pé níbi sálámà méjèèjì aláàmàtú alhafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah inú bulugul maram ìgbà táwọn bá mú àdìsí yẹn wá àwọn fi ilẹ̀ níbi sálébi méjèèjì pé méjèèjì láti sọ assalamu alaikum wa rahmatullahi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tabani maram tabalori wo bá ti bá àmọ́ àlà kulli hal sọ̀rọ̀ bá ti di báyìí ẹ̀ á fún ìran gbogbo àfa àti bá ń sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ ẹ̀skíwì torí nùsùkọ̀ kan gbélé wa nùsùkọ̀ kan náà gbé ilé wa ṣé bí ìmọ̀ wá wá mọ́nu ẹ̀ á mọ̀ lu méjèèjì náà wallahu ta'ala a'lam. mẹ́ta papọ̀ àtúntò wa ok àjọ wa sí England wọ́n ní níbi ẹ̀ẹ́dẹ̀ kẹta ẹ̀ máa pèsè àmà àkókò ìjọ wa sí England àti àmà àlẹ́ hmm. àkọ́kọ́ tá a bá rò pọ̀ àwa dìde padà láti lè rò pọ̀ wọ́n ní sàmà káwọ́ sáyà ni ẹ̀rọ ká ti ká dúró kọ imam sàmà káwọ́ sáyà ni àbí àmàdàwọ́lẹ̀. Ah, ọlọ́mọṣà fún wa ní agbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ó sì fi ọ̀rọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ kó fi yé ẹ̀rọ kọ̀ọ̀kan wa. ààrí ẹ̀ tó là á mọ́lẹ̀ parangbẹ̀dẹ̀ fún wa pé nǹkan báyìí kò ní ká ṣe nígbà tá a bá wà lórí ìdúró níbi ìdókò ààrẹ yìí tó là á mọ́lẹ̀ parangbẹ̀dẹ̀ fún wa. àìrẹ́rì ó fa pé ńgbà táwọn àfáà náà fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ ojú méjì náà padà mú jáde wá pàtàkì jùlọ àwọn àbá tí wọ́n jẹ́ contemporary ti wa tí wọ́n bá wa ìlú zamani wa yìí الشيخ العلامة المحسن عام للمملكة العربية السعودية عبد العزيز بن عبد الله بن باز رحمه الله شيخنا العلامة المحدث محمد ناصر الدين الألباني عليه رحمة الله. àwọn méjèèjì wọ́n rí ìfa ọ̀rọ̀ náà púpọ̀ láàrin ara wọn. ṣékùn bá àjọ ṣe màmúlá àwọn gbà pé a ti rákọọ́lẹ̀ pé ta bá ń bẹ lórí ìdúró ká gbé ọwọ́ ọ̀tún wa lórí ọwọ́ òsì wa ká wá gbé sí ìgbáyà wọn láti mọ̀ yóò ká tó rúkú ẹ wọ́n ní ta bá ti dé mi rúkú náà a ti padà sí dúró àbá padà sí dúró ẹ wọ́n ní ń tá a máa ń ṣe lórí ìdúró lákọ̀ọ́kọ́ òun náà ní ká tó ṣe lórí ìdúró lẹ́yìn ìgbà tí àrùkù tán ìdàpọ̀ ìfẹ́nú lọ́rọ̀ ń tó yé wọn lọ́sọ̀. شيخنا العلامة المحدث المجدد محمد ناصر الدين الألباني رحمه الله àwọn ìdúró tá a kọ́kọ́ dúró lẹ́ẹ̀kan àkọọ́lẹ̀ láàrí kó nípa gbọ́ láyà ayé ẹ̀kọ́ ni pé níṣẹ́ àti wá rùkú àwa dìde padà ìdúró mi ìdídá dídúró mi ò dé gbọ́dọ̀ fọpọ́ lọ tiwa jọ́ọ̀jì ẹ̀ pé nígbà fi jòkú dúró kan lẹ́ẹ̀kan tá a káwọ́ láyà ìdúró eléyìí náà gbọ́dọ̀ káwọ́ lé àyà wọ́n la níbi àkọọ́lẹ̀ kó tó di lè kà mọ́ àyà ti wálẹ̀ àwọn wa sọ ọba tó ọba káwọ́ máyà ọmọ ọmọ kí nǹkan ẹ̀sìn fúnra rẹ̀ kí lálọ́ ṣe jọmọ́ bìdíà tó ọ̀rọ̀ méjèèjì tàbí onífẹ̀ẹ́nú náà méjèèjì sún nífẹ̀ẹ́nú wọn àmọ́ tó wá jẹ́ mọ̀ ní pé agbọ́ ní o a sì máa ń ka nínú àwọn àwọn bàrá àwọn ìtàwọn èèyàn máa ń sọ àmọ́ àmọ́ lálàáfíà àmọ́ owó ó fẹ́ tààrà ọ̀ wọ́n ní sheikh Al-Albani rahimahullah àwọn àlọ́ hajj lọ́dún kan bí wọ́n múra jù wọ́n sà ń bẹ ní Saudi Arabia wọ́n wá rí sheikh Abdulaziz Mubarak rahimahullah àwọn àjọ fẹ́ kírun ní ẹ̀yà ara wọn àwọn wá fẹ́ kírun lẹ́yìn ìbíbáàgì wọ́n ní ìbíbáàgì náà ní àwọn ní fẹ́ kírun ẹ̀yin ní kírun ẹ̀yin ní kírun kí làkàfẹ́ mú láàrin yẹn wọ́n ní Sheikh Albani tí wọ́n ní lẹ́yìn rùkú ìní káwọ́ sáyà náà bá débẹ̀ náà bá káwọ́ sáyà adúrú wàhálà tẹ fà ń bi mọ́sálà yìí ibẹ̀ lè máa káwọ́ ayà ó ní bẹ́ẹ̀ àmọ́ bí a wà yìí Ibn Baz ló ní ìjà àfa àti bí ìta ló ní Ibn Baz ẹ̀jẹ̀ ń fún ní ọ̀wọ́ pé àwọn jàmọ́ rẹ̀ làájọ ń kírun ó máa dàbí pé àá káwọn ọmọ kí wúrẹ́ lè mọ̀ pé sẹ́ aláfààyín ní ti fi bá tẹ̀lé àlọ́ yóò kọ́lá bá wa ẹ̀kọ́ nù láàrin àwọn tí nù láàrin àwọn afá báwọn afá àti máa ń fún ara wọn lémo táwọn afá bá ti dá afá dáadáa afá tó gbọ́ súnà yìí afá tọrọ lọ́wọ́ wa bá yé bá ti máa ń fúnra wọn ní ọwọ́ ní pé pé kì í sọ ọ̀rọ̀ tá a yà sọ̀kalẹ̀ sí masalatun ijtihadiyya ọ̀rọ̀ tígbà láàyè mú tiẹ̀ ní tẹ́kíní ìmú tèmi wà ní ẹ̀rọ bá ti wíńdò ní náà gbogbo ọ̀rọ̀ tígbà láàyè mú tiẹ̀ mú tèmi bá wà má kagiri borí bí kíní ìbámu ibo Allahu ta'ala tẹ́lẹ̀. ẹ ẹgbẹ́ a ti ṣàlàyé lẹ́ẹ̀kan pé ẹsẹ̀ yìí ó dájú kọ kíbla ìyẹn sì lè mọ̀ dáa kọ kíbla pé ẹni ó béèrè béèrè òní wọ́n pẹ́ dé ẹ̀ẹ̀kan lọ lè tún ọ̀hádọ́rọ̀ lè gbọ́ láti bẹ̀rẹ̀ padà fún olùgbé wàlẹ̀ fún ọ̀ṣọ́rọ̀ ọ̀hún. náà. ayọ̀ àwọn ìmáàmù tí wọ́n dáwọ́lẹ̀ tí wọ́n kírun tí wọ́n dá sáyà kírun wọ́n ní kí ni ìdájọ́ wọn wọ́n nírun torí pé kákáwọ́ sáyà sírun lára àwọn súnà orí ìrun ni ìyẹn ni pé àwọn iṣẹ́ tí ìṣọ́ra èèyàn lórí ìrun ni so àwọn súnà kan bẹ tó jọ́ra yẹn o àmọ́ eléyìí èyí tí ì ṣe ọ̀ràn yẹn ni so ẹni tí ò bá wá káwọ́ sáyà ó nírun o àmọ́ oríire àti ládá táwọn ẹni tó káwọ́ sáyà ó gbà òun ò ní kò ní bá wọn gbà bẹ́ẹ̀ tọ́ àwọn tàbá ń bẹ lẹ́yìn rẹ̀ sáwà wò pé tọ̀hún ti káwọ́ sáyà ó àmì ìgbà tó ti dáwọ́lẹ̀ káwà náà ká ṣe kí ni ká dáwọ́lẹ̀ ibi irú ìbẹ̀rún kọ́ làwọ́ ti wá tẹ̀lé irú ìta ní ṣèkà albani àti ìbáàdì jọ ṣe masala tí ẹ̀rí ò wá fún ni ẹnìkan kò tẹ̀lé fẹnu kálukú wo bímọ ti yé ni wọ́n eléyìí nìsín a ti rẹ́rìí tó là mọ́lẹ̀ bá nàbí àmọ́ dáwọ́ ohun mọ́ ń káwọ́ sáyà kódà àgbọ́ pó káwọ́lẹ̀ àgbọ́ pé kí ni jọmọ́ pó káwọ́lẹ̀ ugbó tá àmọ́ ní pé mọ́ ń káwọ́ sí àyà tó ìjọ́ tí a bá rẹ́rìí tó wò káwọ́ sáyà ní sọ́lú kàmọ́rọ̀ ni àbá ní ká sáyà à ń torí bá kọ́lọ̀ mọ́ṣà fún alágbọ̀yọ́ rọ̀ so tító ní ìyẹn dìde lórí ìrùkó àkàsáyà àbá àkàsáyà ẹ̀rí pé ń bí ìyẹn ààrí èwo lànà bí ṣe nú ẹ̀ àbárí ààrí ọ̀nà ló fà Allahu ta'ala alaikum salaam ok máa mú fóònù náà náà معذرة معذرة السلام عليكم أنا في الحلقة سأتصل بكم نعم subhana allah bawo ok àwọn àgbàrùgbé ẹgbàmọ́ ṣe kò wá ṣe ayíwá àìwá àwọn ẹni tí àwọn ẹni tí wọ́n bá ṣe àtàrù rárá wọ́n nírùn torí pé ta bá ti sálámà àti parí ìrùn oríire mi ọ̀tọ̀ iṣẹ́ ládá mi ọ̀tọ̀ onípa wá ṣe àwọn àtàrù súnà ẹni tí ò bá ti wá ṣe àtàwátá ṣe oríire táwà ṣe ó lòun ò ní ṣe kí ni òun lòun ò ní ṣe ọlọ́mọṣàdáwò mọ̀ sórí ilé gbogbo wa tọ́ ẹni bá wá fi tí súnà mú wà tó wá ń mí ìta bá ti mọ́ awa àkójọpọ̀ èyí tó ń ṣe yí o kò ní kò lákọọ́lẹ̀ o eléyìí ló ní àkọọ́lẹ̀ aláwọ̀ àlọ́ níjà lè máa pa iṣu mọ́ra lórí ní tó dáa aṣọ wa torí pé anábọ̀ Muhammad ó ní èèyàn gbọ́dọ̀ máa bẹ lórí wà yóò dáa tí ìtọ́wá ń ìgbẹ́ ń gbọ́n yẹn náà kí ló fà wọ́n ní ìlà bẹ̀ ni pé ẹni yẹn máa máa wà distracted pẹ̀lú nǹkan tí ó ń ṣe yẹn bẹ́ẹ̀ náà wà ní so ẹni tí tó bá ń gbọ́n tó bá ń pa mọ́ra pa mọ́ra àsìkò tó fi ń pa tó mọ́ra yẹn ẹ̀mí rẹ ti kúrò níbi ìrùn kankan yá tó sọ yá wọ́n ti lọ rí ṣe àlùwàlá mi àmọ́ tó wá bàrún rẹ̀ jẹ́ tí èbá ti pé tó bá jáde Allahu a'lam kò bàrún jẹ́ subhanahu wa ta'ala